kàyéfì ńlá nìṣẹ̀lẹ̀ náà jẹ́ fún ọ̀pọ̀ àwọn ọmọ yorùbá bẹ́ẹ̀ ni inú sì ń bí ọ̀pọ̀ àwọn ọmọ yorùbá gidigidi nígbà tí àṣírí tú wípé ọba ilẹ̀ yorùbá kan ní ìpínlẹ̀ èkó ọba yusuf lawa lágbègbè badagry àti ọ̀kan pàtàkì lára àwọn baálẹ̀ ìlú akarakuma lọ́nà badagry ní ìpínlẹ̀ èkó olóyè dada travel ẹni ọdún méjìlélógójì forty two years of age wọ́n wà lára àwọn tí wọ́n pa èèyàn tí wọ́n sì ń ta èèyàn ní ìpínlẹ̀ èkó lọ́sẹ̀ tó kọjá yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó ni wọ́n máa fojú àwọn afurasí hàn ní olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó tó wà lágbègbè ìkẹjà bẹ́ẹ̀ ni wọ́n tú àṣírí pé orí òkú àwọn òkú tí wọ́n ti sin sínú kòtò ni àwọn kábíyèsí baálẹ̀ àtàwọn ìsọ̀ǹgbé wọ̀nyí ni wọ́n jọ ń wú tẹ́lẹ̀ láti máa ta ṣùgbọ́n torí wọ́n kàn yí lójijì tí wọ́n wòye pé òkú gbígbẹ ò fẹ́ tà mọ́ tó sì jẹ́ pé níṣẹ́ ni wọ́n ń jẹ́ àwọn èèyàn gbé tí wọ́n pa wọ́n tó sì jẹ́ pé ẹran èèyàn tútù èèyàn wọ́n ń tà kì í wá ṣe kábíyèsí ọba Yusuf Lawal àti baálẹ̀ ọkọ̀ ìlú olóyè Dada Travi nìkan ni wọ́n hùwà burúkú yìí o àwọn míì tó jọ ń ṣe ni ẹnìkan tó jẹ́ ọmọ pásítọ̀ nínú èèyàn èyí tí wọ́n ń pè ní Adémọ́lá Akínòsótù tí ìnagijẹ jẹ́ Àgẹ̀ṣin bẹ́ẹ̀ ìní àáfàá náà wà nù wọn o ìyẹn tí wọ́n ń pè ní Alhaji Wahab Ahmed ẹni ọdún méjìléláàádọ́ta fifty two years of age ìnagijẹ àáfàá yìí ni wọ́n ń pè ní àáfàá bòròró bákan náà ni babaláwo náà tún wà nù wọn kàmọ́lì adéríbigbé lòún jẹ́ ìyá ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ kan náà gbẹ̀yìn o Muyibat Adéṣínà lórúkọ tiẹ̀ ọmọ ọdún mẹ́tàlélọ́gọ́ta lòun òun náà wà nínú àwọn tí wọ́n jọ ń ta ìrìn ìyàn yìí pẹ̀lú kábíyèsí àti baálé ọkọ ìlú bẹ́ẹ̀ ni babaláwo kan náà tóun náà gbajúmọ̀ lágbègbè Badagry ní ìpínlẹ̀ Èkó Sunday Padonu ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ìnagijẹ ń jẹ́ ọṣẹ ìtura òun náà máa wà ń bẹ́ẹ̀ kàyéfì ni ìṣẹ̀lẹ̀ jẹ́ nígbà tí àwọn èèyàn gbọ́ pé ọba Yusuf Lawal lọ́nà Badagry tó tún jẹ́ ègùn òun náà wà lára àwọn tó ń pààyàn tó ń ta ẹran o kódà wọn tiẹ̀ ní baálẹ̀ Dada Travi èèyàn baálẹ̀ lu àkàràkùmọ̀ lọ́nà Badagry wọn ní tiẹ̀ orí èèyàn gbígbẹ àti ẹran èèyàn gbígbẹ tán bá ti gún ìnà fi máa ń mu ọtí tiẹ̀ tí yóò ní mádàrí kan ni ọ̀pọ̀ ọmọ Yorùbá nínú bí sọ pé ìdójútì ńlá ni kábíyèsí náà àti baálẹ̀ ọkọ̀ nítorí pé kò nínú irú ìwà pàlàpàlà bẹ́ẹ̀ ṣùgbọ́n tí àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣèlérí pé lẹ́yìn táwọn bá parí ìwádìí àwọn gbogbo àwọn afurasí náà ìyẹn kábíyèsí àti baálé ọkọ̀ ìlú ìlànà yóò fojú wọn winá òfin.